والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتابع الله عليكم بخير ولا من لله مكارم àtìmọ́ra wa nípa nǹkan tó lọ ní àwùjọ báyìí ní Nàìjíríà. Ìjà sí pé wá sí ìdí ọ̀bẹ rántí láì láti ń tìlú lẹ́yìn kan àbí kálọ̀bí ìdílé yìí náà àkójọ àgbà tó ó bẹ̀rẹ̀ láti Èkó nítorí bẹ́ẹ̀ àtúntò lọ́sùn àti Ìbàdàn òbí tó a òtún àti ìlú kàbáyé òbí àkójọ àwọn ọmọ náà gbé báyìí wọn bá gbé wọn àti wọn bá ti sọ yìí o arábìnrin kan òṣìṣẹ́ tó ti èyí níbi à wọn sọ pé wọn sábà kò bẹ́ẹ̀ wọn náà wà lára wọn tí wọn jọ bẹ̀rẹ̀ ọjọ́ ìsìn náà wọn ẹ̀ka lórí ọmọ nàìjíríà gbogbo wọn ti bẹ̀rẹ̀ báyìí gbogbo gbogbo sọ́ọ̀mù máa ń gbá mọ́ ọ̀la àwọn òṣèlú abẹ́rẹ́ wọn ẹ̀rọ gbà wà láàbọ̀ wọn. irú àwọn bẹ́ẹ̀ táwọn sọ̀rọ̀ kà ń sọ yìí ẹ̀rú máa ń rí pọ̀ ẹ̀sìn lè sọ pé wà láwàpọ̀ náà kì í àwọn ènìyàn. Òṣèlú abẹ́rẹ́ yìí yóò wá lọ àkáǹtì ní àǹsọ àti sábà bí ìwé wéèrè ó ní wọn bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀rọ náà ti bá dà tó kọ pẹ́ẹ́lí alájẹsá tó gbà lórí ẹ̀rọ tọ̀ irú sọ̀rọ̀ yìí àti sọ̀rọ̀ lọ a rí pé ó ń ṣẹlẹ̀ ní àwọn àgbẹ̀ kan. nínú àtúntò àfẹ́rẹ́ ọ̀nà nínú àtúntò ìwádìí. ẹbí àtúntò ó lé ní ọ̀wà lọ́dọ̀ Muhammad ó lé ní ọgọ́rùn-ún tí sọ nípa àti òbẹ̀rẹ̀ táwọn ìjọba sọ pé àtẹ́tẹ́ bá ti wó yí ẹ má lè ja ìyá wọn lórí lérí ẹ má lè ja ìyá wọn lórí tó gbé ìdílé tó tóbi náà lára tó gbé ìdílé tó tẹ̀lé ní ẹgbẹ́ tó yẹ ọ̀lọ́ táwọn ìjọba sọ fún wa wá ṣẹlẹ̀ lásìkò àfàwà àyà òun sì bẹ láyé gbà náà nígbà tí àjọ àdúgbò yóò sọ tó ń jẹ àdúgbò lọ́dọ̀ọ́lẹ̀ tó ń jẹ àdúgbò àdúgbò sọ̀rọ̀ yìí ká ń sọ̀rọ̀ yìí kẹ̀rí àwọn olówó kẹ̀rọ̀ tó bá lóye sọ̀rọ̀ yìí kẹ̀rí ti pé ilẹ̀ fún kéésì kan ló gbé ọmọ tẹ̀lẹ̀ àwọn jẹ́ pé àti ìjọba ti ń darí gbogbo ayé lábẹ́ náà àlẹ́bìnrin àlẹ́kùnrin ní inú wọn ṣé kí n lè wọ́n tìta lórí sọ nínú àwọn tó lọ́ta tó wájú fún yín. ìkúrò ó jẹ́ ó kí n wà ó jábà jábà kọ́ ó lè òṣìṣẹ́ òṣìṣẹ́ kọ́ lọ́dà tẹ̀lé àkọ́jọ́ àtẹ̀lé àkọ́. ẹ jẹ́ lọ́dún lọ́wọ́ àti ìmọ̀tò ahmed رحمه الله تعالى. إمام ذلك. وإمام ذلك yóò ká tó sẹ lọ́ba yìí tó sẹ àwọn aṣáájú wọn wọ́n wọ́n ti àti púpọ̀ wọ́n ti ẹ̀jẹ̀ ara mi òkun lẹ́tọ̀ọ́ wọn. lẹ́yìn táwọn táwọn lọ sí bẹ́ẹ̀ sí nínú ọlọ́wọ́ táwọn náà ti fẹ́ kí sí nínú ọlọ́wọ́ ní àfẹ́ àfẹ́yìn náà. tó bá ẹ̀yin ẹjọ́ ìwà ẹ̀yin ẹjọ́ ìwà tọ́jú omi fún ẹ̀dá ìjà tẹ́tọ́ wà ẹni tó kókó sí lánàá tó ní ìyá ẹ̀yà abẹ́rẹ́ gidi ẹ̀dì lérò àwọn ọmọ tó kú báyìí o ọmọ ọbẹ̀ nìkan làwọn náà ẹ̀dá wọn yẹn náà wọn ẹ̀ké ọ̀gá ló wá bú. àbáwọn tó kú yìí sáré ẹ̀rù tó náà wọ́n lọ́ọ́ lòdì òbí tó ń jẹ́ ti pé bá mi mà lé wọ́n yóò fọ́ ọkọ̀ bẹ́ẹ̀ náà ti àwọn eléyìí náà eléyìí náà ọ̀gbọ́ ní kọ́lọ̀ sí apá àríwá bí kò kò ti rọ kí ni ìdáhùn sọ pàtí àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ sí ẹ̀ka àwọn àjọ yà wọ́n. ó wà lọ́ba àbáwá ẹ̀ ó ní sàkátù lára àtìlẹ́yìn ìhàmù káàmì ṣáàlẹ̀ ìgbà bẹ́ẹ̀. ó ní bàbá àbá àbúláì tó ti mú Muhammad ó bá bí nípa ìtòkù في أحداث التقامات وهم قالوا بالخروج nítorí pé àwọn ìjáde ti tẹ́lá yìí wọ́n láwọn òfin gọ́ọ̀mẹ́ntì máa ń tó ní àwọn lára fàkúkú ya aba abdullahi máa tẹ̀kọ́ lórí òru bìmá àbúlá ìkọ́ wọ́n máa ma àgbàlagbà fáàmì yìí àgbàdo mẹ́ta wàtà jẹ́ ọ̀dọ́ mùsùlùmí káàkiri pẹ̀lú àwọn ajáde náà tó ń jáde yìí tó wọ́n ń jọ fara ní wáyé. Fàdé fàdúkàlà náà ní káyé hàn lọ́mọ wọn ní à títí ní wọ́n dá o. Wọ́n jẹ́ ẹ̀rẹ́ kó sàhánà lọ. Lọ́mọ wọn ní hàn sàhánà lọ. Àdìmáàlù àdìmáàlù ẹgbẹ̀rin ẹ̀jẹ̀ lẹ́bí mú yìí òkú ìyàn. òkú yẹ ní ọmọ yìí wọn máa sọ bẹ́ẹ̀ ìtẹ̀jẹ̀ sílẹ̀ lẹ́fẹ́ sálẹ̀ ìpàdé òní kámá ó ní là áwọ̀ láàyè gbàgbà làwọn àwọn òbí èmi ò ní pé tó kù pẹ̀lú wàhálà tó tẹ́lẹ̀ yìí nítorí òní káwá jáde pé àdáwọn lórí ma èmi ò ti padà ẹ̀ lẹ́yìn bá wọn yíyan àkọ́rù àlàmà náà nù fíìhì ọ̀yẹ̀wò ní ọ̀gbìn. من الفتنة يسقط فيها الدماء níbi àtàkùn ìjọba yìí ká ní sùúrù lórí ẹ ká máa fara dà á ká máa fi èyí tó tẹ̀ fún ojú ká máa fi ojú tútù kẹta bá sí yóò ti gbé ẹ̀mí ọmọ lọ sí. Wòye ìsàlámù bí àlùwáàlì táwọn àgbàdo sọ dúkìá àwọn dúkìá táwọn sọ bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́wà. Ó ti dé padà bínú o, àyùbá lọ dáná lórí lọ́wọ́ o. Yóò fún padà gbé tóbi ìjọba o, dúkìá dúkìá àwọn ìyípa lọ máa kó. Wọ́n ti sọ yìí o, ó wá ń tẹ̀lé ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn gbogbo sọ́ọ̀gẹ̀ ta èyí tá a fẹ́ sálẹ̀ yìí aláwọ̀ tó lè sọ̀tà tí gbogbo tọ́lọ̀ wọn máa tẹ́ ẹ náà òun ni gbogbo wa yóò fi gbọ́ lọ. àmọ́ kò sí ọmọ dáadáa sí àwọn àmọ́ mi sọ̀tà. ẹ tọ́kùnrin àgbẹ̀ ló gbé yìí àwọn mi sọ̀tà. wọ́n kú yóò fi sọ̀tà. ẹ̀sìn náà òun gbé sọ́tà ìdílé àwọn tó ń gbé bẹ́ẹ̀ wọ́n ti abẹ́rẹ́ òun ní bẹ́ẹ̀ ìsọ̀tà àníṣe wọ́n gbé títí wò rí ẹni tí orí tó dùn wọn kò bá dá àwọn tó oyún bá bí i. ìgbà yìí láti wọ ẹgbẹ́ ìrìn òṣèlú ẹ̀rọ tí wọ́n lọ́wọ́ ń sọ̀rọ̀ ìdílé dálẹ̀ yìí yóò bá ti tẹ̀lé sí ẹ̀ yóò dálẹ̀ yóò sì pàdé àwọn dúkìá dúkìá àwọn àkómọ̀ sọ́kẹ̀dẹ̀ ẹgbẹ́ yáré gbogbo sọ́ọ̀lù tó wọ́n yá ní gbogbo láì wọ́n pọ̀ nínú ní ayé náà kẹ́lù pọ̀ lójọ́ lójọ́ tí ó fi olè lọ́wọ́ bíbí bíbí sáà bá jọba jà náà sọ́ọ̀bù ara wa náà tó já ajá bọ́ọ̀bù pẹ́pẹ́ ìrìn àárín pè wọ́n bá ti já lọ lọ́rọ̀ táwọn ìwúra mo máa ń rí èyí tẹ́lẹ̀ sí ìdíje padà èyí ni ọgbọ́n wọ́n yẹn tẹ́lẹ̀ fún bí àríṣìí nǹkan àwọn owó tó máa ṣe bẹ́ẹ̀ nǹkan bàjẹ́ àmọ́ àyè máa ká ẹ̀dá tó fi ní ìyá ní àyè àmà fífúnná ó ní ọ̀rọ̀ yìí èyí táwọn ọmọ wa ń bẹ̀rẹ̀ yìí tí wọ́n wà lẹ́nu rẹ̀ àti tó fi sínú àyè lóòótọ́ wọ́n ní kókò wọ́n náà tó yọ̀ wọ́n àlẹ́ ìtàbọ̀n tó jìnnà ẹni wọ́n fẹ́ fún ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀ wò ó ìdí náà wà ń lẹ̀ tẹ́lẹ̀ náà ló gbọ́ èyí náà ìdí náà ni àmọ́ náà ìdí náà bá wà bẹ́ẹ̀ náà àdílé abíjẹ tẹ́lẹ̀ náà wọ́n gbàgbọ́ sí náà lé ẹja fún bẹ́ẹ̀ bọ̀ lọ́rùn lọ́nà wọn ni à lóòótọ́ ìdí náà wà lẹ̀ àárín tó wà jẹ àárín tó wà mú àárín tó gbà owó tó láwọn fi kún wọn fi kún mọ́ àyẹ̀wò ẹ̀kọ́ wọn náà kọ́ọ̀lù wà ní kẹ́ẹ̀lẹ̀ àti هي كلمة الخواص lóòótọ́ nígbà tó ń balẹ̀ bọ́n nídìbíyà pọ̀lẹ́mù ni nígbà tó ń gbé sọ́fẹ̀. àárín bíi àdúgbò ní ẹ̀yìn ìtẹ́lẹ̀ náà ìtẹ́lẹ̀ tó ń bọ́ lórí àyè ìbọn tó pàtà kí lọ bàálù ẹ̀yìn ìtẹ́lẹ̀ bẹ̀ ìtẹ́lẹ̀ tó bá mú kí lọ lọ́ọ́ bí ìtẹ́lẹ̀ tó bá bá jẹ́ bọ́yá lórí ìtẹ́lẹ̀ tó lọ́wọ́ yìí jẹ́nu mọ́sálásí báyìí ìdáhùn ìlànà mi pọ́blẹ́mù ni lóòótọ́ bọ́ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wọ́n tuntun ní wá bọ́ kálukú mọ̀ ọ̀nà títí yanjú rẹ̀ ọ̀wá ni fàdídà wà fún àtọ̀nà bẹ́ẹ̀ bá wá tẹ̀ jáde tó wá ti pé ẹ̀ ń tẹ̀ gẹ́ẹ́lẹ̀ amadu bẹ́ẹ̀ ó ti dẹ́rẹ́ rárá pọ́blẹ́mù ọ̀wá ni àbẹ̀gbẹ̀rẹ̀ àlẹ́ wọ́n lè lọ jáde àjáde dání àwọn tó ń bẹ́ láwọn bá jáde àwọn òjì ẹ̀wọ̀ àjáde dání òní náà ní fi àkójáwọlé lò àti ìnáwó náà ó ti wá fi pọ́blẹ́mù tuntun náà ó ti wá di aláìlẹ̀ lẹ́nu àmọ́ ilé ìwé náà ti bẹ́ẹ̀ ń bàbí lẹ́nu. wọn kọ́ sáà ní èyí tí ó ti pé wọ́n láti rí ìyànná ara wa pé ẹ̀gbọ́n ọkọjá lọ sí kéyì kẹ̀gbọ́n ká bá yí lọ bá ti bá yí lọ tó wà sí pé ẹ̀gbọ́n jáde ẹ̀gbọ́n ọ̀sẹ̀ ọ̀rọ̀ sínú náà agbọ́n ọdún sọ̀rọ̀ kẹ̀mí sùúrù lórí bàtà ìgbọ̀n tá àwọn ìgbẹ́ tá àwọn mọ́lẹ́bí àwọn tá àgbọ̀n lọ tó ń tọrọ ọmọ kó lè fi ìtumọ̀ òfin tó tó ọ náà bẹ́ẹ̀ kọ́ ọ wá tó tu pẹ̀lú ẹ̀ ó dá lu ìjẹ́ níta wọn ló sọ fọ́ọ̀mù rẹ̀ tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó máa lọ nígbà tí rẹ̀ tẹ̀lé fáwọn olóògùn yẹn afáwọn àná àti òṣèlú ẹ̀jẹ̀ yóò tún àwọn ọba tọ́ọ̀. أي لا تؤمن في تفسر أنه تعليم محمد صلى الله عليه وسلم وما تأمرنا في أمر الحجاج بن يوسف ولكن هذا هو باي يا أبا رجال باي أين جزيز باي ما هو أغانا الموري أما سر يوسف من بيه عسبين أني سنوه أني سنوه أما لك جالي من يوسف mẹ́lẹ̀ lọ bá o ẹ̀ta kánìtìrù àlẹ́sìrù iná wùláyà ìzàmà ìlà lẹ́bi ìbáàdà wíńdà lẹ́bi yàtì báàdà ó ṣàkùnmẹ̀ yé sọ fún mi sábà gbọ́ àsìkò fún mi wá tẹ́ máa lò tẹ́ lásìkò burú òtọ́gbọ́n bí àsìkò mi tí ó bá tó wá lẹ́yìn àsìkò tẹ́ lọ́wọ́ náà yóò burú sí èyí tí ẹ̀ ń lò tẹ́lẹ̀ lọ yóò sì máa lọ́nu hátà tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀bá mọ̀ bẹ́ẹ̀ sì máa dúró tẹ́lẹ̀ ìpàdé ọmọ wa nínú rẹ̀ ẹ máa fi ọdún ẹ máa fi yan ọdún ni ẹ máa fi àsìkò ẹ máa fi yan àsìkò ni o kún ẹni ní tẹ̀lé ìṣòro mi ní àbíyí kò mọ̀ sọ́dọ̀ lọ́rùn ayé wọn tẹ́lẹ̀ ṣé sọ yìí mo gbọ́ ìmọ̀ náà nàbí ló àdúgbò àwọn ọmọ mi ẹwà wò ẹwà wò náà sọ ẹwà wò ẹwà wò ẹwà wò ní nàìjíríà àdúgbò ìlú ọmọ ọmọ ọmọ mi àdúgbò ìlú ẹ lọ́rí mi bẹ́ẹ̀ náà lórí. kára kára wọn náà dẹkùn rẹ yóò káfẹ́ bẹ̀rẹ̀ yóò náà láti gbọ́ láti ẹwà ló ti dà lórí bàjẹ́ lẹ́sìn ẹlòmíì ó <laughs> tẹ́bi ní ti àwọn ẹbí ń ta àwọn èèyàn láwọn tó àwọn kékeré ń jáde láwọn náà tí yóò tó ọdún mẹ́wàá lọ ọlọ́kọ́mọ fẹ́ gbé kíní mẹ́mórì mẹ́mórì kà òun gbé ní sẹ́ńtẹ́ẹ̀tì tàbí orí kọ́mọ́. ẹnì kan náà ó tó ọdún wọn náà yàtọ̀ nínà irú ẹni ló yàtọ̀ nínà èsì ń sáré sí ọ̀nà ìbọn lórí ní ọ́. ẹnì kan náà wọ́n tó gbé.

kàkà ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀wù alàlàlà káàdì tó tẹ̀lé tẹ́lẹ̀ tẹ́bi náà nù tẹ́bi nù tẹ́bi yẹn kó páànù tẹ́bi yẹn kẹ́jà kò kọ́ lọ́ọ̀bà títí ń gbọ́kọ́ ti jẹ́ wọ́n ti máa bì ẹ̀ẹ́dẹ́gbẹ́ jẹ́ ní kó ẹ̀wù kẹ́. kọ́lọ́kùtà ń wọ̀ ọ́ kọ́nù wa tẹnu báyìí ní bàtí tí ó náà ẹ wá wọn bá nàìjíríà sọ ó náà lórí ìdáná kò lóyún lóyún ìgbà tí ọ̀rọ̀ ọ̀dà ẹ̀kọ́ rẹ̀ wá dáadáa ọ̀rọ̀ àbúrí nì yá àdúrà ó gbé kalẹ̀ fún jonathan báàgì ráìsì ní ìtàwọn ọ̀dà ẹ̀kọ́ rẹ̀ jonathan bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbàdúrà ìtàwọn ọ̀dà ẹ̀kọ́ rẹ̀ ní àjáde àtẹ̀lé ìwọ́ ọ̀rá rẹ̀ kù sí sì jáde kẹ́tẹ́ sí àdúgbò àdúrà tó lọ́mọ ju bàbá dáadáa bàbá ìlú bàbá tó gbowó jẹrí bàbá tí gbogbo ojú rẹ̀ dá ọ̀tá rẹ̀ gẹ́rìn kéèyàn rẹ̀ ni olùbá bọ́ bẹ́ẹ̀ buhari dá àmọ́ àdéhùn ọlọ́run pé ẹ̀ mọ̀ sí ọdún nínú ní àtúntà tẹ́lẹ̀ ọ̀hún ọ̀tá ọ̀fẹ́ pàdé ọlọ́ọ̀bá yìí. ó bá gbìyànjú gbìyànjú gbogbo ọ̀nà gbogbo ọ̀nà nàìjíríà ó gbádùn lẹ́gbàá kankan lẹ́ẹ̀kan náà ẹlẹ́mú káwọ́ láti jẹun kí ló dé ẹ̀jẹ̀ àti ìjọba ló ṣe ẹ̀ka ló ṣe náà ọdún tó tẹ̀lé ní káwọn tó ní aláǹdílà àwọn àti máa gbádùn àwọn àti máa ń rówó lọ́kọ́ àwọn ẹ̀rọ máa ń rówó lọ́kọ́ kí ní ẹ̀yìn kátákátá sáńdéńdé ìgbọ̀n tíráfò ìrìn kátákátá one thousand one hundred and twenty thousand náà tàbí èyí tí wọ́n lọ fi kéré ẹ̀jẹ̀ àwọn ẹ̀rọ lọ́kọ́ àmọ́ kò ti bẹ́ẹ̀ ìkẹ́sọ̀ wọn náà. láti bá wọn ti ṣe ta ọ̀nà wúwú kó tó wáyé díẹ̀ hàn bá wọn ti ṣe twenty five àkílódé kó tó wáyé twenty two ó yẹ kú thirty five thousand náà ló ń tàbá yìí. ẹ ẹ ń fọdún yìí fún mi ṣé buhari ò dáa buhari dáa gbogbo ọmọ nàìjíríà kọ́ńtọ̀ kọ́ńtà gbogbo àlùkù àwọn jẹ́ àwọn ògbà pé àwọn òṣèlú yẹn lọ́dún tó ẹni ká ní sùúrù èyí tó bá tẹ́wọ́ abáyé lọ́kàn jẹ́ àwọn afá àtúntí náà wọ́n á fún lòrò mo wẹ̀ lọ́sàn lánàá ẹ bá tó sáà kílẹ̀ ẹni fún àbẹ̀tọ́ tẹ̀lẹ̀ yìí ọ̀nà àti báyìí ó kó bí làbí ó lè ní sọlẹ̀ yìí o fún ìdánwò wa nàìjíríà o kí sẹ́ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlọ́mọ lọ́dọ̀ tí wọ́n ó dáa àtàrù bá ní kò dábọ́ sí wa nǹkan ti wá ní oorun wọ́n là gbá fún oorun àti pé kúrò bá dìgbà ní kòtò tó burú bẹ́ẹ̀ kúrò bá dìgbà àmọ́ kí n dábàá kúrò bá dìgbà àbá ṣùgbọ́n àwọn sẹ́dẹ̀ ń kọ́ táwọn sẹ́dẹ̀ ẹ̀ kọ́ dídì àwọn èèyàn sẹ́gẹ́dì ní tó láàbọ̀n lọ pé báyìí kò yẹ àmọ́ bí náà bá wọ́n ti gba ìgbà lọ àwọn àtiwájú wa ìtẹ́ ẹ̀ tó ń tó ń káwọ́ àwọn olùkọ́ wọn bá ti fún wa ní àǹfààní ìjára gbígbàdúrà Ànábì sallallahu alaihi wasallam ó láwọn kan bẹ orí gbogbo ṣe tó dáa láyà o nínú wọn àbò sí fún èyí tó àti àwọn fún wa a ti ní ọkọ̀ tó ti kagbàdúrà ìkànnà àtàlàbùwà fún wa ó ní tòun ti fún àwọn ọmọ òun ó òun ó ti lè rí aláṣẹ tó darí wa ni ẹnìkan sáláàdì tó bá bí tó bá lè ka lù mẹ ìgbà táwa náà ní ọkọ sí gbàdúrà n'i kàkà tó àwọn àti tọ́lọ́ wọn ti ní ti ní àmọ́ ànábì yẹn lórí báyìí lórí báyìí lórí báyìí lórí báyìí àmọ́ tó ń tà lórí wíwù ni wọ́n làwọn ń sàbòsí fún wa àwọn abúlọ́dù wa ìfẹ́ wa kánkẹ́lẹ́ ya tẹ̀sẹ̀ rẹ̀ sí wa débi pé ó bẹ̀rẹ̀ máa kó fún wa báyìí ó kó fún wa báyìí wọ́n tàbá tuntun lẹ́nu wọ́n tàbá tuntun lẹ́nu kàkà bẹ́ẹ̀ ìpìlẹ̀ tó ń jẹ́ àwọn ẹni tí ìgbìmọ̀ àti alábẹ ẹnìkan làbíkà tó alábẹ ẹni tó náà nígbà tó ó ní ìtọ́lọ́wọ́ tó dáa tó yí ló wọ́n gbọ́n àbá tó wọ́n gbọ́n alábẹ̀lẹ̀ ọ̀pẹ́ wá ti bá mi áà ní gbogbo gómìnà ní láyé kàmọ́ ìwé dáa ju àìbá búlá náà ní àìsí pé ìdálá tẹ̀ tó dáa wọ́n fi máa bá ìlọ́mọ gbé ikú máa ń jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa kọ́lá àtàǹsọ̀ ọ̀lọ́wọ́ yẹn nígbà tó jáde lẹ́nu wa ẹ̀lẹ́ni ah, ìfú làwọn alábẹ̀wà ìfú làwọn sọ bẹ́ẹ̀ ẹ̀lẹ́ni ìfú ni gómìnà ìfú ẹ̀ ọdún tí a lè sábà nínú ọ̀pọ̀ ìfúta alẹ́ bíi ìfúta tó lọ́ àbí ẹ̀ náà bẹ̀rẹ̀ lọ pa wọn dé ẹ̀ma ní ìlú. ẹ̀ bá dúdú lọ débè. ọkọ̀ ọ̀dùnmọ́ wàhálà mi ìlú mọ́fàdì wàhálà àárín ìlú àárín ìlú sọ́lá àwọn ìfúta. Okay. Okay pé káwọn pọ̀ ní ilé gbogbo ìlú gbà mí àwọn kan ní wọ́n yàn fáànù lẹ́yìn ìgbàmọ̀ ẹ̀rọ fún ọmọ tó lè lé ìtò tẹ́lẹ̀ jù lójú tí mo rí báyìí wọ́n ti ń sin láti friday. láti monday ẹnu bẹ́ẹ̀ monday friday sọ̀rọ̀. monday lè tọ́ lè bọ̀ friday ìjẹ́ ìjẹ́ sábà lè sọ. friday sábà lè sọ. friday sọ̀rọ̀ yẹn. Ah, ọlọ́run ti jẹ́ wa èmi ti ní ká fi kún un fún àwọn tí ilé wọn sí onígbélé wọn ẹ̀mọ̀ káàkọ́ wá lọ yàtọ̀ tó ní mọ̀ pé ẹ̀mọ̀ pé a ti fi sọ̀rọ̀ sáàjì wọn lù ní àkọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì ilé oúnjẹ fẹ́mọ̀ yẹn jẹ́ àpò ọ̀pọ̀ àpẹẹrẹ èyí náà kò tó kàtà ìtẹ́lẹ̀kọ̀ nígbà wọn bá tẹ́sọ̀ bàbá àwọn tó kùn á lọ rí káàkiri lórí ẹ̀ àwọn kákóbìlì ìjọba wò nípa ẹgbẹ́ òkú rẹ̀ kákóbìlì láti tọrọ ẹni kẹ̀lé ìjọba lórí pa ìtọ́ àwọn olè ká tí àwọn conflict wọn ti ká conflict àwọn ẹ̀yẹ́ lọ sà. ẹ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́. Dangote Access Bank fọlọ́ sarakida Bank Capital Trust Bank Union Bank Zenith Bank wọ́n fẹ́ kó fifty coalitions against COVID-19 ni kì í ṣe pẹ́lú àgbọ̀mẹ̀lú ní kì í ṣe gbọ̀mẹ̀lú ní. Wọ́n tẹ́ mọ̀ bóyá àwọn sọ̀kọ̀ kọ́tà wọn bí wọ́n náà lórí wa ní mo jẹ́ ká báyìí ní ọjà báyìí àwọn nǹkan mi yóò yẹ láti báyìí sí ọkọ̀ mi ó yẹ ká máa ń fara balẹ̀ dáadáa ìyàtọ̀ sí wẹ́lá bẹ̀rẹ̀ àti ẹ̀sọ́ fún akẹ́kọ̀ọ́ náà wọ́n ti fún akẹ́kọ̀ọ́ fún rẹ̀ ní ọdún ìgbàlódé báyìí ti fò àwọn báyìí lẹ́kọ̀ọ́ àbúrò àwọn olórí wa púpọ̀ púpọ̀ jù láì ní láì ní wo lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà mú ìfẹ́ lára wa in fact ó lọ́pọ̀ ìlọ́pọ̀ hundred ìfẹ́ lára olórí yẹn wọ́n máa gba ìjọba ikú lọ́dọ̀ àwọn tó wà lóbẹ̀ wọ́n máa gbé fáwọn láti fi wọ́n ọ̀la ìlú kọ́ńtì yóò tó ní dé lẹ́sẹ̀kẹsẹ̀ ní. tó yẹ kí ìdúró sọ fún tí kọ́ńtà wò ló yẹ ká diagnose the problem of properly. ọ̀kẹ́ta kò máa ń pè yàn sọ̀rọ̀ wá sí ìfẹ́ sọ̀rọ̀ pé káyọ̀ ìfowópamọ́ ìfowópamọ́ ìfowópamọ́ wọ́n kàn máa fi òkun bá wọ́n máa fi wo náà ní. àwọn akẹ́kọ̀ọ́ ní kọ́lẹ̀ màrà bá kọ́lọ̀ tó ta lọ ọ̀rọ̀. lọ́kùn lọ kẹrọ sọmọ rẹ ọkùnrin mi. alákùnrin àwọn apá tí ìlú gbọ́pọ̀ ni wọ́n gbọ́ yé lórí bọ̀ ẹgbẹ́ tó nǹkan tí ẹgbẹ́ bí wà sí àwọn àlàyé tẹ́gbẹ́ fún wa lórí wípé ẹni tó wá ronú sí wàdà tó sọ wípé ah nítorí kò yìí ń kó balẹ̀ kankan pẹ̀lú ìgbẹ̀yìn tẹ̀gbà mi kó tí wọ́n dá padà ní ó dà. tó táwọn kan wá ń gbọ́ ta rẹ̀ ń tẹ́ pé èyí tó ń gbé òun gbiná sí ni tí àwọn ẹnikẹ́ni yóò dá ó sì mú òsì sọ náà tí wọ́n tó tẹ ọ̀nà tẹ́bà tún gbà wọ́n yẹn. ẹ asọ́là náà ẹ̀kọ́ àṣọlá pé ẹni tó tó kú ọ̀pẹ́ àtàkùn ká gbàdúrà ní mọ́ra yóò ti kalẹ̀ pé ẹ bá wọn bí wàdà tó bẹ́ẹ̀ dá ti padà ẹ máa gbọdọ̀ gbá mi tó o níbi àjẹ tó o bí wàdà lọ. Ẹ̀ẹ́dẹ̀ ni a ti sọ ọ́ o ti di kálẹ̀ tó ń lè ti bọ̀ jẹ̀ tó ti lè ti di òkun wọn náà. Ọlọ́run sọ. Ọlọ́run sọ. lórí yẹn bóyá wà lọ sóbi òbí ju lọ́wọ́ tó ń náà yẹn bá lọ sóbi pé abẹ́ ti tó báyìí ọmọ ni pé náà bóyá bí ìmọ̀ràn rẹ̀ ọ̀rọ̀ um, àpò a pé ó lè bá ṣe ìka béèrè náà. tó ká gbìyànjú ká kọ́ rí pé gbogbo nǹkan táwọn yẹn bá ń ṣe kódà kó jọ nǹkan tó dá lójú wa ká kọ́ rí pé ìwádìí ni káwọn fọmọ wádìí ká gbìyànjú béèrè lọ́wọ́ ọ̀dọ́ mi náà kó tó lè bá àwọn ìgbésẹ̀ wọ́n ń dín nígbà táwọn á sì gbèsè tuntun rí pé á ah, kí ní ìfẹ́ ìfẹ́ yíwọ́ tó àìsàn á máa wá ọ̀nà àbáyọ. Àwọn ìka kan ìyá ìdílé ìlú wájú tó ọ̀rẹ́ náà kó tó ṣe káàtó gbìyànjú gbogbo táwọn bá ti ṣe káwọn dà lọ àpàdé bá ti ṣe ẹ̀kọ́ tó wájú káwọn àpá àtúntò náà ẹ̀rọ fún bàbá yìí sí ní láàmú sọ ní òwe ẹ̀ ọlọ́kùnrin ọ̀gẹ́ náà. Ara ẹgbẹ́ fún kẹ́kẹ́ ẹni tó lẹ́yìn náà, òun ní bí ó ti ṣe é lò sí ó lọ náà. ìta báyìí tẹ̀lé báyìí tẹ̀lé ó lè lúkà sí ìtàbí àbẹ̀wá ti kọ́ sí pé é o ní o káàbù bí ìyá é pé covid-19 o ló ti ló jẹ fún wọn pé láti sọ é ìmẹ́jà ti bá àwọn náà wà lára o que é pé covid-19 ẹgbẹ́ táwọn que alábàárẹ̀ wọ́n kàn fẹ́ yìí o tí ó wọ́n kàn gbé lórí tó gbẹ́ tó wà nípa o wà o que o wọ́n ó tẹ̀lé kò yẹ lórí que o tó bá que rí sí tẹ́lọ̀ a rí kí balẹ̀ tó kó tata bó ti fẹ́. kó náà la ní nínú ma gbé lọ àbí gbẹ́rẹ́ gbẹ́rẹ́ kó tata gbẹ́rẹ́ gbẹ́rẹ́ tata bó ti fẹ́. ọ̀ọ́ náà sọ fún mi káwọn fara balẹ̀ ìlàkùnrin la fẹ́ Jáde Gàmọ́ ìṣẹ̀lá tó bá ní fóònù lọ́kùnrin tó ta lápọ̀tù àti ọ̀gá ìṣẹ̀lá. Àwọn tí àwọn afẹ́ràn pa, ẹgbẹ́ fẹ́ràn pa gbọ́dọ̀ jẹ ká sọ́wọ́ láti máa ra nǹkan láì sọ ní ká láti lọ wáyé. àwa tí a ń ta nǹkan náà ẹ má jẹ ká ra tó àwọn èèyàn tuntun pé tó bá lọ sí olùkọ́ jí gbé tó lọ rà ọ̀daràn wọn lọ gbé inú àbọ̀ oúnjẹ wàrà àbílí tó máa wọlé rẹ̀ tó máa rí láìlọ́ọ̀lù rẹ̀ síbẹ̀ ọ̀daràn kò ká wá kámẹ́rà ọlọ́run àwa tí a lọ tà kan fẹ́ pé ṣe làwa ṣe ẹ má jẹ ara lọ́wọ́ àwọn èèyàn. àwọn akẹ́kọ̀ọ́ náà fẹ́ràn bà wọ́n lọ sọ àrùn náà wọn àti láwọn yẹn di àrọ́ bá ní ìwọ. Ẹ̀hẹ́n. ọkọ̀ fún un. Thank you.